اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وتابعين واحسان الى يوم الدين وبعد فاتقوا الله يا الله واعلموا ان الدين عند الله الاسلام فلن يقبل يوم القيامه غيره قال تعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فيا عباد الله تأكدوا مع الوالدين على آدابا يعتبر تقوى الخوفا فإن من للكبائر فقد ذكر النبي صلى الله عليه وسلم حقوق الوالدين من ضمن الكبائر التي يجب على المسلم اجتنابها فقد قام اهل الشرك ومن هذه الآيات قد سبق بعض والديكم علم نساء الزوجة عن والديه ترى بعض الناس اليوم يقدم بعض زوجته على طاعة والديه ويؤثرها عليهما حتى يخرج والديه من المنزل ولا يمل اسم إظهار المودة للزوجة أما والديه ويخرج عليهم ومنها عدم تعني الانواع وفق الحاجه خاصه عند الكبر او المرض ومن الناس كان مستكشفا بنفسه وطلب له ان يتقاطع قوله مقاربته المناعه ويتعدى والديه ولتكل يتعبر على الناس بل يتطالب إذا كان متمسكين ببعض المعاصي فكل عليه واجب ولو كان ولو كان كاملين صحيح إذا كان رسلين ولكن عنده مقام التكفير نقص إلا زاله وما نبدأ من شيء إلا زاله وعليك ألا تنصر هذا الملاك ومنها هدف البخل وأن تكون به عليها فمن الناس من يرقد على والديه ويحفظ عليهما بالنفقة وربما يستدعى هو إلى ذلك وما ذلك لا يعذر ولا يبالي فذلك من وقوف الوالدين وليس في صفة أولياء الرحمن فقد كان ذلك أن أمر المسلمين عن أبي عن قال جاء رجل النبي صلى الله عليه وسلم فقال أبي ذاك مالي فقال أنت ومالك أبي فقال رسول الله صلى الله عليه وسلم أيضا إن هؤلاء هم الأسلم من أسلكم فكلوا من أخرجه ابن ماجه àbẹ̀ ọlọ́ọ̀ba àdìwọ́tọ̀ lọ́dọ̀ ṣèkán ẹni ẹ̀kọ́ ẹni ṣe lẹ́yìn tí orúkọ àwọn àtẹ̀yìn tó bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́ọ̀ba ọba àwọn ọba àwọn náà ọba àwọn kéè ọba tó ṣe pé àwọn orúkọ rẹ̀ yìí pípé tó o lè tó ní àdéhùn tó lé. ọba tó kárí ayé ọba tó jẹ pé ìkóso ayé ọwọ́ náà ló wà nílé ayé òun náà ló ní. wọ́n á mẹ́lò ní ìsàlákòlò kan kọ́ ilé. ẹlòmíì lè ní nǹkan tó bá ìtàkùn tó máa bá gbàgbó bẹ̀. ọlọ́pàá yìí òun ló ní òun náà lọ́la kojú ẹ̀. torí pé ní àwọn èèyàn bẹ́ẹ̀ ká tó bá sọ̀rọ̀ sí ọ lẹ́nu tó sì ní bùkátà sí ọ. ìjọba àwọn àgbọ̀dẹ ìwọ́n náà gbọ́dọ̀ sí lẹ́nu. ìtú ọ̀nà lórí owó ọlọ́run lórí owó ìgbìmọ̀lẹ̀ kọ́rọ̀. ìjọba kàrà kí àwọn ọ̀rẹ́ owó tó wájú ọlọ́run dáadáa wọ́n máa ṣe ìdìbò ni ọlọ́run wa ìlú orúkọ rẹ̀ yín náà láti bẹ̀rẹ̀ orúkọ àwọn àtìmí àwọn àtìkọ́ ọlọ́run wa náà àìní lórí àwọn ìfẹ́ rẹ̀ lórí ìdòtí lórí wa. wá ṣe àwọn iṣẹ́ mú. eléyìí tó ṣe pé ẹ̀mí àti lọ́ọ́ ṣe ìwọ ẹni káfíńmì lọ́ọ́ ṣe gbogbo àwọn eléyìí àwọn ti ẹ̀rọ ọmọ ìwọ́ sọ wọ́n sọ̀rọ̀ ìṣọ́ wa nílẹ̀. bákan náà àwọn àgbàdo tó wà wọ́n àjọ wọn lọ́dún lórí òun lọ́wọ́ náà lọ́dún lórí. àti wa Muhammad ẹ̀rọ ọlọ́run ló ti jẹ́ ẹ̀sìn pẹ̀lú. Ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ìkókó ọlọ́run kó wọn bá ń rí náà. Kó wọn bá ń gbọ́ náà rẹ̀. Kó wọn bá gbogbo àwọn ọ̀sẹ̀ dáadáa pẹ̀lú dáadáa rẹ̀ tó ti jọ ọ̀gbìn ẹ̀sìn àwọn. lọ́dọ̀ ọlọ́run ìgbà àwọn náà ìsàlẹ̀nìjẹni kẹ́mi ló máa pé àwọn ẹ̀sìn tó kù kò sí kankan orúkọ lásán ni wọ́n jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run kò lẹ́nu ìsáàbò. ìlọ́run pè lẹ́sìn lọ́dọ̀ tiẹ̀ ẹ̀sìn tí ó tẹ́wọ́ gbà kò lẹ́nu ìsáàbò. wọ́n ti tóbi kàlẹ́ sí àwọn ọlọ́run òbí ẹ̀sìn kankan náà o ọlọ́run òbí kì kankan ní ìlú ìyàn láyò ẹ̀sìn lọ́dọ̀ tiẹ̀ o. ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run tóbi kàlẹ́ sí gbogbo ẹni wá ní pé ìtàgé ìṣe lẹ́yìn dáhùn yóò rẹ̀ ìyá náà ọlọ́ọ̀bà àdìsọ náà ti wọ́pọ̀ o. ọlọ́ọ̀bà àdìsọ máa ń pèlè àdìyẹ náà wọ́pọ̀ ọlọ́ọ̀jẹ́ mùsùlùmí náà. àtẹ̀ǹtì èdè mùsùlùmí ọlọ́ọ̀kùn gbogbo wa ọlọ́ọ̀ni ẹ̀fá ìyàwó ọlọ́ọ̀ ẹ̀fẹ̀rù ọlọ́ọ̀kùn jẹ́ ká ẹ̀fẹ̀rù ọlọ́ọ̀ ikú àgbọ̀dọ̀ wá ká ọmọ ṣe é péré pé ikú àgbọ̀dọ̀ ká ọmọ ṣe é péré kọ́ ọmọ ṣe é lẹ́sìn àyàtúkọ́ máa wá sí gáàs òun ló máa ló dé ibi jíjẹ́ lọ́dọ̀ ọ̀tún mọ̀ọ́sẹ̀ ọlọ́run tó sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ táwọn sọ yìí ọ wà nínú kwan sí fred one o two ọlọ́run bá ti sọ lábẹ́ sọ lẹ́yìn tó kú ọ̀gbọ́dọ̀ táwọn bá ti kankan àbí tó kú ní òkè yìí tọ́wọ́ wá dé bẹ́ẹ̀ ẹ̀rí ti lọ. Ẹ̀ka lọ ẹ̀kọ́ kọ́ náà òun tó bí wọ́n ẹja lọ kẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn bí wa ẹlòmí ẹ̀ka ẹ̀kọ́ ẹ̀kọ́ látara àwọn tó bí ó ti ayé rẹ̀ wú. kéwọ́n ọmọdé nìkan mẹ́lẹ̀ mẹ́lẹ̀ àpàlàkà mí tó ti dín máa bí bá ń báwọ̀ bí ẹ̀ sọ̀rọ̀ lójú ọmọ rẹ̀ náà ọmọ tó ti ká pẹ́ǹtì ló lọ àbàbá ilé ìtẹ̀sì yìí àwọn ọ̀pọ̀ ayé ẹ̀kọ́ báyìí ẹ̀jú bàbá ní àti ìyá ní tóun ẹ̀ka fún ẹ̀ pàdánù ẹ̀kọ́ káàkiri ṣe tó kì í ọmọ kékeré ló ti ọ̀sọ̀ pé bàbá rẹ̀ ti dè yọ̀ọ̀dà ìjọba ìjà lọ lẹ́kọ̀ọ́ o ìjà lọ lẹ́kọ̀ọ́ bá ti ṣe tó di wa lẹ́lẹ́ o bẹ́ẹ̀ náà lọ ilé náà onídàálẹ́kọ̀ọ́ wà ti ṣe tó ẹni àdéhùn ìjọba ìjà àti àdéhùn náà ọmọ ìgbẹ́lábẹ̀rẹ̀ ìgbẹ́lábẹ̀rẹ̀ ìdílé yẹn. aláìjọba agbàdìdì náà wà kọ̀pẹ́ aláṣẹ ìṣerúkọ lọ́wọ́dọ́ kan. àníwáṣe ámì ámì ámì wàtálẹ̀ tó wá pa ikú bẹ́ẹ̀ àwọn bàbá àti ìlànà ìgbéga ní ẹgbẹ́ tó ti ámì rẹ̀ kí ti ámì sí. àlẹ́ mi ní ìwé ìlú wá ká ní wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀ sí wọn ti ámì.

òbí òkèrè ní òkèjì ayé nípa òbí ayé òkèrè ní òkèjì ayé ní o kódà àkókò fún ẹtú tẹ mùsùlùmí báyìí kó òkèrè lọ́wọ́ rẹ kóbì ìlú tó yẹ mùsùlùmí dèbè ìtọ́ náà wọn wọn ti dèbè ìjẹ o ó ní ilé ìgbọ́dọ̀ tó ti wọn náà o tọ́wọ́n ti mùsùlùmí ọ̀hún àtúmọ̀ sí ní tó kọ́ ọ́ ní wọn ní tọ́wọ́n ti mùsùlùmí ọ̀hún àtúmọ̀ láti kọ̀ọ̀kan náà ní rárá o. ángẹ́lì tàbí wọ́n tó fi ẹ̀kọ́ ajé mùsùlùmí kó wá pọ̀ ẹnu ra ṣé kò wá lọ sí ọ̀gá àlọ́ rẹ̀. ẹja lọ lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn òbí wa o. àwọn ẹ̀kọ́ tá ń sọ yìí lẹ́yìn ọ̀gá ti ní ọ̀sọ́ ní ní olùkọ́ bàbá o. wa jẹ́ olùkọ́ bàbá ànábì tí a mọ̀ yẹn pé nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi kódà bàbá ànábì ń sọ ànábì ń sọ papọ̀ lọ́rọ̀ ẹ̀bọ ni. ìyá ẹ̀ pé ẹ̀ṣẹ̀ kan ò ló ṣẹ́ lọ. wọ́n bá lè bàbá wọ̀ nílé ti ṣe pàtàkì tó nígbà tó wọ́n fẹ́ di láti ẹ̀rọ àbọ̀ ṣe tóbi tó. ọlọ́run pàápọ̀ nípa ìlú sọ̀rọ̀ ẹ̀bọ ọ̀pọ̀ ọ̀pẹ̀ ìyẹ̀wò rẹ̀

nínú àwọn ẹ̀kọ́ ọ̀hún àti sọ ní ẹ̀kọ́ àwọn ọmọ àlọ́ nínú àwọn ẹ̀kọ́ báyà kéèyàn ó ní gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo títà táyé òbí ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa kọ́ láfíyàwó ẹ̀ lórí àwọn òbí ẹ̀ kékeré ni ẹ máa yọ ọkọ̀ ọ̀rọ̀ máa wéyà yọ ọkọ̀ láfíyàwó ẹ̀ lórí òbí ẹ̀ kọ́lá kọ́lá tó àwọn akéèjì kan àwọn akéèjì kan ní. alákọ̀ ìyá ní ẹjọ́ kọ́lá fún ìyàwó ẹ̀ lórí ìyá ẹ̀ báwo ló sáfẹ́ wá aláṣẹ ọ̀tọ̀ ọmọ ẹgbẹ́ àgbélé àwọn ẹgbẹ́ ọmọ àti ìwádìí àti ìdàlejò ní ẹgbẹ́ wọn bí mo àti ìdàlejò báyìí ló ẹgbẹ́ tó wá ẹgbẹ́ gbàgbé àwọn ẹgbẹ́ gbàgbé tó ń bọ̀ wá ìyá ọmọ wá sọ̀rọ̀. ọ̀sẹ̀ গতকাল থেকে জীবনে যাওয়াই ঘটেছি অপবাদে অপবাদে और सभी आयोजन को हमारे लिए tí àyà ó gba lẹ́lẹ̀ débi pé àwọn olùwọ́n ọ̀gá yà rẹ̀ lé. Abẹ́rẹ́ sọ. Kéèkì sẹ́lá tó dé sí ọ̀rẹ́. Eléyìí èmi tí mo mọ̀ nígbà tó ká sí kéèkì yẹn lọ lẹ́yìn tó kọ́dé lé. Eléyìí tó lè jẹ́ àwọn yóò ẹ̀ sílé o. Gbogbo wọn fẹ́ẹ́ kọ́ máa lè sí Nàìjíríà lọ́wọ́ àgbẹ̀ bò ó. Tọ́wọ́ rẹ̀ rántí ọkọ̀ wá kúrò náà tó lórí pé kíkà kéré o èmi ló kéré o sọ ara ara o lè tẹ̀ sí ọ o lè tẹ̀ o lè tẹ̀ sí ọ torí pé lọ́wọ́ níbẹ̀ yẹn àlùkọ́ọ̀lù olùwà àlùkọ́ọ̀lù olùwà ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ wọn sọ làwọn ẹ̀ṣẹ̀ ìlọ́wọ́ lọ́kùnrin láti yẹ́mọ̀yẹ́mọ́ òṣèlú padà ta ọkùnrin ló padé lọ́kùnrin láti yẹ́mọ̀yẹ́mọ́ jù yóò sọ ọjà ta níbẹ̀ òun ni wọ́n fún nípa wọ́n sì lórí ọ̀rọ̀ tiẹ̀. wọ́n ní kébi ìṣẹ̀lẹ̀ ọkùnrin náà lọ́rùn. ó wá fẹ́ ó wá fẹ́ pé ẹ̀yìn tí àwọn olè náà wọ́n bọ̀ wá sọ̀rọ̀. ilé tó wá bá wọn ṣètò ilé wọn ti ẹ̀yìn. wọ́n ní sí òbí wọn náà pé kí wọ́n máa bọ̀ lọ́dọ̀ wọn òun fẹ́ àwọn ilé wọn ó fi lẹ́yìn ìyàwó náà ọ̀tà padà pé ọ̀tọ́wọ́ ni wọ́n máa tẹ́lẹ̀ lọ wà mẹ́ta sí ọwọ́ bẹ́ẹ̀ sì ni. bàbá tọ̀ ẹ àdìsẹ́ lórí ọ̀dẹ ẹni o lórí ìrìn bàbá yà kàkàdé o ní ẹ̀yìn bàbá òbí kàkàdé o. ìlànà ẹ̀sọ́ rẹ̀ pé kọ́níkẹ́sì yìí lọ bẹ́ẹ̀. ìgbà tí ó tóró oṣù tí wọ́n tó dárí pé ilé ìnáwó rẹ̀ kì í ilé ìwọ́lẹ́yìn ìyàwó bá yá ó ti tún ọwọ́ bàá ọkọ bá ti pé tó bá yọ wọ́n lẹ̀ lọ́kọ́ tí wọ́n ẹni tó ní ká ọ̀gbọ́n lọ rẹ̀ ẹ̀dá kan náà jẹ́ tó bá ti síta lọ́wọ́ níbẹ̀ yẹn àwọn wàhálà àkọ́kọ́ ni mo rí pé àwọn òbí tó wà nílé yẹn nínú òfin wọn náà ìgbàgbá yẹn kí wọ́n lè tọ́ wá lọ́sìn náà yẹn ilé tó lè fẹ́ gbà tí òfin rẹ̀ tí òfin rẹ̀ yìí fúnra wọn lè fi kọ́tọ̀ wá sí nàìjíríà láwùjọ yìí inú wa tó obìnrin yẹn lágbára débi pé wọ́n wá ń tẹ̀yìn wọ́n tẹ̀yìn tó wá sí lẹ́kọ̀ọ́ níta fẹ́rẹ́ àwọn òbí ẹgbẹ́ rẹ̀ nàìjíríà yẹn náà wà lóde rẹ̀ wọ̀ dáhà ní ẹni tí a bá dé rẹ̀ wọ̀ gbogbo wọn kọrin tó yẹ pé òkúyàwó rẹ̀ lágbára lórí àwọn òbí rẹ̀ ìwà aláìlẹ́kọ̀ọ́ ni o. èyí ọgbọ́dọ̀ máa kó àwọn ìyàwó ẹni lóbi àwọn ọmọ alágbára lórí àwọn òbí ẹni o. ní orúkọ ni pé mò ń sọ̀rọ̀ lọ fún mi kó lè máa gbé wọn fẹ́ràn o. lọ́wọ́ ní sáwọn òbí rẹ lẹ́lẹ̀ ojú ló wá ṣe sáwọn òbí rẹ kó o ṣe wá láti sáwọn òbí ní ẹ̀tọ́ kankan lọ́wọ́ rẹ má tọ́ fẹ́ fún wa. kọ̀ọ̀kan kó o ṣe o bí bá nílẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀yẹ̀ nìkan ọ̀nà ìkọ̀lẹ́ ó yẹ lọ́wọ́ tuntun ní òdodo gọ́ọ̀mẹ́ntì rẹ o. òbí ìyá ọ̀gbọ́dọ̀ ẹ̀mẹ̀ lọ́wọ́ rẹ o. òbí ìyá ọ̀gbọ́dọ̀ kéré lọ́wọ́ rẹ o. dépò pé wọ́n fún wa kéré débi wípé àwọn òbí ìyá òbí tọ́jú lọ́dọ̀ rẹ níwájú àwọn ìyàwó rẹ. nínú àwọn ọ̀pọ̀ èèyàn gbọ́dọ̀ kẹ́wọ́n sí i kama yọ ọwọ́ pamọ́bò bàbá ti lọ bá wọn ní bùkátà di ọ lẹ́yìn tó lè gbé bá wọn ní bùkátà di ọ yìí ó lè jẹ́ pé àgbàlódé ni àbọ̀ rẹra díẹ̀ ẹgbẹ́ náà kọ́ bá wọn yẹn lẹ́yìn rẹ wọ́n ti sìn pẹ̀lú ara wa wọ́n ti wá ní wípé ojúṣe lọ́yẹ káwọn ọ̀sẹ̀ táwọn òbí àwọn owó nìkan ló dé ṣe é gbogbo ẹ̀kọ́ lówó gbogbo ẹ̀kọ́ lówó àwọn kan ní ìjẹ tó fẹ́ pé àlùbáríkà kan máa ní ní ìwọ́n tó olówó tó olówó ná tó kì í gbàgbé ìròyìn nígbà àlùbáríkà tó wọlé tó ń pé kéde níbi pé wọ́n fẹ́ rí wọn wọ́n rí lásìkò wọ́n fẹ́ pípa lọ́ba wọn pé lọ́fẹ́ sáwo lọ́ba wọn pé wọ́n fẹ́ pọ̀ wọ́n fẹ́ jàgbẹ́ wọ́n fẹ́ fọ́fọ́ wọ́n fẹ́ ṣe everything àwọn ẹ̀rí ní wá pẹ̀lú wọn. lọ́wọ́ náà sẹ́ńtì ló jẹ́ lólobù wọn ní mẹ́ta bá tó mi èdè gbogbo rà mà yí pé wọ́n náà gbìyànjú ni o tòkọ́ ọ̀bá yẹn lé sí amọ̀nyọjú sí wọn náà ayé wọn tó ọ̀bá yẹn lé ní wọn iṣẹ́ rẹ̀ ti kú òwe o. nílẹ̀ ẹ̀kọ́ ni ẹni ọ̀bá máa ṣe ara lọ́dọ̀ kórè àwọn ẹni bá wá ní nígbà bàbá bá ní. ọba ń pè ọ́ pé dákun ṣíṣe àgbà ẹ̀ló ṣíṣe àgbà mo fẹ́ kọ́ yọjú sí mi tọ́ ọ dà bá nígbà yẹn kọ́ ọkọ náà ṣe pé náà nígbà wo lè ti wá pẹ̀lú kó bá lọ. èsì bọ́ọ̀bù wa sọ fún wọn pé ẹ dákun ẹ̀ ṣe láyé láyé fẹ́ bíbí rárá kọ́lá òbí ẹ̀rọ ṣe bíbí tí ọba ti ọ lè rí bẹ́ẹ̀. àrí ìjẹ́ tó lọ bíbí pẹ̀lú ẹ̀ bóbi ọba ti ọ lè rí bẹ́ẹ̀. ṣe ni bí ọlọ́run tí wọ́n ti bọ́ síṣẹ́ náà bá ti ọba ló pọ̀ síṣẹ́ wọ́n á pọ̀ síṣẹ́ wọ́n ní iṣẹ́ yìí náà ní òyà aráyé kì í sọ̀rọ̀ pẹ̀lú ní sàkánà òbí ọmọ nígbà àwọn tó bàbá yìí rí ọ nígbà wọn wá dé ní bàbá títí rí ọ sí owó ewé baba ewé ewé bàbá dada ọmọ mi kejì mọ̀hánàdà ẹ̀rọ ya olùwà láti èkó wá ni ọba lọ ọba bàbá wa ní kí wọ́n fẹ́ yí ọtí àní ewé bàbá dada ó bí kejì tẹ̀lé pé ọ̀rọ̀ yẹn tó kọ́ pé bàbá yóò kéré lẹ́yìn ọ̀ sọ pé náà ń torí pápá ti wọn náà wá kékeré wọn náà máa ń sọ ọ̀gá ọkọ ọkọ̀ bàbá ó fún bàbá bàbá ò ní kọ́ lẹ́nu ndó mẹ́rin gbà ó kéré ni ẹ má nà bàbá ọ̀fẹ́ tuntun fún àwọn pápá sí ìdí rẹ̀ ti pápá sí àwọn ọmọ rẹ̀ wọ́n lò ẹ̀wà tí wọ́n wá fẹ́ o kó o ṣe ń tó wẹ̀ ẹ̀ wẹ̀ ẹ̀

ẹ̀mí kó rẹ̀ káàkiri àkàlọ́wọ́ rẹ̀ kò ní. Tí tó kúkú ọ̀gá. Kí láàrú ìkọ̀ọ́ ọ̀gbọ́dọ̀ ilẹ̀ o ọ̀tọ̀làyé owó ọ̀tọ̀làyé káyíta wa ọ̀tọ̀làyé káyíta ọdún owó kíra wa kèé fún ọ̀rẹ́ tó àbá rẹ̀ ká àtàwọn ọ̀pẹ tí ó ti dá owó ní eléwọ̀ ẹsẹ̀ làánà tẹ̀sí dáwọ̀ kèé ṣe làánà tẹ̀sí dáwọ̀ ẹ̀rẹ́ ti ṣe wọ́n àwọn àwọn ọ̀pẹ ọ̀dílẹ̀ àmàlẹ́ pápá ìbálòpọ̀ ti wọ́n tòun ti fi wù kó kọ́là káfí kámẹ́rà ìwọ tó fi pé bàbá rẹ̀ ti fún ẹ o. oríṣi ẹlẹ́rìí nínú dáadáa ní ṣíṣe tó ti nínú ẹ̀kọ́ tẹ́ ká ní sáwọn òbí wa kò lè ká láyè fún ọ ká láyè fún wa ká prógrámù tí wọ́n máa ń lo gbogbo prógrámù wa kò lọ sí ìyé sọ̀rọ̀ lè wò ọmọ ayé máa láàyè àwọn òṣèlú ti yé o láti máa bá wọn yanjú láti máa béèrè wọn láti máa yọjú sí wọn òkú táwọn náà kú ti ṣe ìwọ́lọ̀ ọ̀rọ̀ àti ara ìfọwọ́ sí o. bákan náà nínú ẹ̀kọ́ tó ẹ bá nípa láwọn òbí wa òun ní ká máa yàn wọ́n lódì ká máa ṣe dáadáa sí wọn ká máa ṣe nàìjíríà fún wọn pàpà jùlọ nígbà tó wọn bá tẹ̀ wọ́n tí wọ́n rí sínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ ká ọgbọ́dọ̀ gbìyànjú ó ṣe ń pé ọmọ ìgbìnà sí àwọn ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó nítorí eléyìí kò wá sáfún ọ olórí olórí púpọ̀ àgbàlagbà lẹ́nu rẹ kò lẹ́tọ̀ọ́ sí ọ. lẹ́nu kò lẹ́tọ̀ọ́ sí ọ tó kó wú àtẹ́wọ̀ tó látara àwọn tó fi ọ̀rọ̀ púpọ̀ bọ̀ yá lẹ́nu wọn lẹ́nu rẹ nù ọ. ọ̀pọ̀lọpọ̀ wọn ló fẹ́ ti di ẹlẹ́yìn náà wọn ní ìfẹ́ ti lẹ́ o láwọn tí wọ́n ní wà bọ́lẹ̀. àkọ́dà ẹ̀kọ́ káwọn òbí yóò tún jẹ́gẹ́

ọkọ̀ àjẹpé sẹ́ǹtì ìlú ọ̀dà. Ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ ẹgbẹ́ ìtẹ́ ẹbí wa lọ́dọ̀ tẹ̀ lábẹ́ yín. Ìmọ̀nà ọ̀tọ́ dá wa ipò rẹ̀ gbogbo ẹnikẹ́ni náà. Báàmì ọ̀ma ẹ dákun. Irú wàyí ọ̀dà ẹja wọ́pẹ̀ ẹ dákun. Wọ́n dà kó ṣe ń sọ lórí òkùnkùn jáde lójú ẹ̀. Orí ọmọ jáde lójú ẹ̀. Bàbá ìgbà òṣèlú àtọ́wọ́ ọmọ. Bọ́lá ìfẹ̀sẹ̀ kan ló fà á ní òun náà inú lọ́wọ́ àti yọ àtàkù àbọ̀ ká jọ́ọ̀ náà lórí ilé rẹ̀ pé wá jọ ọ̀pọ̀ mi lójú ẹ̀ nítorí tọ́lọ́ ó wá sàtú àbọ̀ lẹ̀ ìjọ́ọ̀ náà lórí rẹ̀ pé tàbí wá kú tó ń ṣe pèlè ọmọdé pèlè ọ̀ yá tó bí ọ́ sàtú àbọ̀ bàbá tó bí ọ́ sàtú àbọ̀ bẹ́ẹ̀ tó ṣe pèlè ọ́ ṣe pèlè rẹ̀. ṣùgbọ́n wọn kò fi yá ó fi pèpè bàbá ó sì àwọn àtúntò yá rẹ̀ báwo máa kọ́ tó àpọ̀ ìsàlẹ̀ rẹ̀ ewu tó wá ní ìṣẹ̀lẹ̀ tó fẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó fẹ̀lẹ̀ ní. àbá ẹni lọ bá ẹni lọ bá wọn kọ́ sàtọ̀ ọ̀pọ̀ bá àbá àti àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ sàtọ̀ àpọ̀ àtọ̀ àyè torí kò wò lè dáwọ́ tó o ṣe tó ìjọ mi àná ò padà láti lè bàbá nítorí ó lórí ìdòdò. ẹ gbogbo ọmọ ẹ ó jẹ́ rọra kó o ṣe pẹ̀lẹ́ nǹkan tó o ṣe tó o ní pèpè níwájú òbí rẹ tọ́wọ́ náà fẹ́ padà pàtó àwọn ọ mọ́ọ̀dù tó fi sẹ́pẹ̀ yọ owó ilé padà ọ̀nà. ẹ já ń ṣe pẹ̀lẹ́ lọ́dọ̀ òbí wa o yálà bàbá ni àbí ìyá ni ẹja ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn òbí wa o ẹja ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa sẹ́wọ̀n tó wà lórí náà ni àlóyìn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ òní wà níbi ìkankan àyàdókò pọ̀tọ̀ wà nǹkan bẹ́ẹ̀ sì ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ òní kú òní di kan àyàdókò jẹ́ pé ìgbúrẹ́ wà náà ẹja ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn òbí wa. ṣé wàá ní wà ẹ̀sẹ̀ kan ọtí àwọn ọtí ọmọ ìkáyẹ ni ìlẹ́yìn náà ni níta bàbá tó bí ọ onítọ́ àti rẹ̀ ó ti fọ́n bá òkú ọdún yẹn yẹn yẹn ọmọ dáadáa òkú ti rẹ̀ ẹ̀ka lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn tó bí wa bákan náà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀ka ní pẹ̀lú àwọn tó bí wa ẹ má jẹ́ àyà ọtí wa ẹ̀já máa sọ rẹ ẹ̀já máa náwó lé wọn lórí bàbá ṣe ní tó ẹ̀já máa náwó lé wọn lórí níbi pé wọ́n náwó báwọn òṣìṣẹ́ ni ẹ̀rù ní ìṣe wọn ìbomú kéko pé wọ́n náà kò fi ipò kápá sí owó òdìrí títà pẹ̀lú wa òdòkò ìlà pẹ̀lú wa òun máa tó òun jẹ wọ́n máa tó òun ná nínú ilé wọ́n kà máa wo owó jẹ́ mẹ́ta lọ́wọ́ náà ní sáwọ́ òbí pẹ̀ sí lọ́lẹ́rà àdúgbò náà máa tó wọn ná àwọn náà máa fi mí táwọn náà fi ẹ̀ka àtẹ̀lẹ́ yàrá ìgbẹ́ tí ó fi náwó wọn lórí nínú ọgbẹ́ yẹn ọkọ̀ tòbí àti ní ọgbẹ́ yẹn ọkọ̀ tòbí ẹni lò kò sì sínú òye yẹn rẹ kò sínú àwọn ẹni ọlọ́run kò sí nínú òye àwọn ẹni ọlọ́run kò sí nínú ìròyìn àwọn ẹlúsìn ọlọ́run òdodo kéèyàn kẹ́ńtì ọmọ àwọn lọ́wọ́ kéèyàn kẹ́ńtì ọmọ àwọ́ lẹ́yìn ní náwó máa bẹ̀ fún ọ̀dà fún rẹ̀ bí ẹ. ọmọ ìlú mẹ́ta ti bàtẹ́ ti sọ̀rọ̀ wá wáyé wọn fẹ́lá. níbi àti ìsìnká eléyìí

o lọ́wọ́lọ́wọ́ ìyá wa nílò ní òkè ọ. Wọ́n wọ ọkọ̀ ká àwọn ti ayé wọn lọ́wọ́ tó lọ́dà bàbá sẹ́ni sí sẹ́yà. Wọ́n àti ẹ̀rọ kó bí màkà kọ́ yẹn dú. Wọ́n àrọ̀ kó bí màkà kọ́ ní láyé. Wọ́n fẹ́rẹ̀ o pa ébi dára. Ìyàlọ́ bàbá ọ̀ ọmọ ẹni o àwọn tó bí wa níta bá ní yẹn àgbọ̀ ẹ̀jẹ̀ kí wọ́n máa ní o tí ó bá ní ìfọ́ mọ́ máa rí wọn sọ́dà àti ní ká máa ìgbé gbogbo tá a bá ní àwọn òbí wa lórí o. ẹni mọ́sálà kan yẹn lọ́dọ̀ láti dáhùn. ẹ̀rọ bá ti di ìdíkó ti yàrá rẹ̀ náà ṣùgbọ́n mọ́sálà kan yẹn lọ́dọ̀ láti dáhùn. sẹ́yìn àwọn jáde lọ́dọ̀ láti dáhùn tó wá tó sí owó bá jẹ́ owó tó ní kìnnìún ó lè ká gbé ọwọ́ rẹ̀ ní sàlámù náà gbogbo náà lè. ṣùgbọ́n tí bàbá bá gbé owó ọmọ rẹ̀ sàlámù náà lè gbọ́dọ̀ gbé lọ́wọ́. bàbá ọba gbé owó ọmọ rẹ̀ gbé ẹ̀gbọ́dọ̀ gbé lọ́wọ́. ṣùgbọ́n tó bá gbé owó bàbá wọ́n lè gbé owó ọmọ ẹ̀rọ. gbogbo wọn bẹ́ẹ̀ pé bàbá ẹ̀ lọ́jọ́ lójú dúkìá bàbá rẹ̀ àbí dúkìá rẹ̀ ọjọ́ lójú ju àwọn tó fi ọmọ lọ. ẹ̀yà ẹ̀já fi sọ́kọ̀ àwọn òbí tó bí wa o. nínú ẹ̀kọ́ òun lè léyìí wa ọlọ́wọ́ àwọn àrẹ rẹ̀ lápá àpọ̀ wọn lọ́sọ̀rọ̀ láti bá wàá lọ́rẹ̀ láti rà bá kẹ́rà wọ́n tó lọ́ọ̀ ìdìbò bá. الحمد لله الذي جعلنا مسلمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه زعلاء المسلمين وعلى جميع الأنبياء والمرسلين ولا أجمعين وبعد فقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا النبي صلى الله عليه وسلم قال من تتبع لقول فهو منهم وقوله صلى الله عليه وسلم أيضا من حسن إسلام الرجل تركه ما لا يعني فعلى المؤمن والمؤمنة الأثر من ذلك وأن لا يساعد في قرة هذه الآيات بأي شيء لأن آيات مخالفة لشرعه فلا يجوز الاشتراك فيها فإن المشاركة مع الأمراء كفر في آياتهم نوع من التعاون على الإثم والعدوان فالواجب على كل مسلم ترك ذلك قال تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان فقال سبحانه وتعالى ايضا وان تطيع اكثر من بالحق الحق عن سبيل الله وقال ايضا وما اكثر الناس ولا عرفت بمؤمنين أنا أقول الله كيف يقول الله مثلا محمد فكره كان عن صلاته ولم ẹ̀yọ́ ló ti ọlọ́run ọlọ́run bá lè fi ọlọ́run bá wọn sọ̀rọ̀ ọlọ́ni gbogbo ẹ̀yìn ọlọ́ni ìyàndẹ́bì pé àwọn tí wọ́n jẹ́ aláìní gbàgbọ́ sí ọlọ́run tí wà táwọn yìí tí wà yẹn tí wà tó lè ka àbẹ̀wò ó ní sábà yìí tó ń sọ̀kalẹ̀ o nítorí yẹn sọ̀kalẹ̀ ní pé nígbà tí àmẹ́ni ń sàlàyé pé òòkà òòkà yẹn ṣe tọ́jú wọ́n wá ní ìlú pé ìka ìyá ti lára wọn wọn àbẹ́ gbọ́ wọ́n wá lọ fún àlẹ́ ìtọ́lá ìyá àlẹ́lì ṣé ká jọ dà bọ̀ wọ́n náà máa bá wa ti òòsa wa àwọn náà máa bá wa náà ti ọlọ́wọ́ bá ti tí wọ́n lọ sí ọlọ́wọ́ ní ìyá àlẹ́lì sọ fún ẹ pé gbogbo ẹ tẹ́ ẹ ká jọ máa ṣàkóso yìí fọ́fún wa pèlè ní òde bá yín ti tẹ̀ o bẹ́ẹ̀ náà bá lẹ̀ bá fi ti tẹ́lẹ̀ náà sí ìkọ̀tà èmi náà ò ní kẹ́ni tí ó máa yọ ọ̀sẹ̀kùn sẹ́yìn ìjọ ìbọn ẹ̀yin náà ò ní kí ọ̀sẹ̀kùn sẹ́yìn náà ìjọ ìbọn ẹ̀sìn ní ẹ̀jọ̀ ọmọ ìjẹ́sìn ní ẹ̀sìn tiwa náà ọmọ ìjẹ́sìn tiwa jẹ̀mọ́ òkúrò mi ká tó àtàkà yìí ó yẹ kí ìgbà àjẹ ká dábọ̀ ní ipa ẹ̀ ọ̀wọ́ ìkókú kà wá ó kálukú ni ká ní kíni ká ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa káàsì ìkẹ́sí wípé àwọn káàsì lè ti wa wọ́n wà. Èwo la máa dọ́gbọ́n sí? Tẹ́sì rẹ̀ bá fẹ́ dáwọn èèyàn mà. Báwọn yẹn bá mọ tẹ́sì rẹ̀ fẹ́ kó kó wàhálà lọ́wọ́. Onígbọ́n la máa dàn sí à. Nígbà táwọn kan bá fẹ́ ṣe tẹ́sì wí, àwọn ọ̀yọ́ wà lọ́wọ́ dàn sí àlùkò yẹn. Gbogbo wọn tó orí bẹ́ẹ̀ wọ̀n mọ́ ẹ̀. Ẹ kẹjọ́ wájú ọlọ́run

níbi tó bá ti jẹ mọ́rọ́ ẹ̀sìn o kọ̀tà kò pọ̀ fẹ́ ó kàlù kó ti fè lọ́wọ́ ọkùnrin. lọ́wọ́ ọ̀rọ̀ lásán kó ní kájọ mọ́ ládùúgbò kábàdà síra àlejò àlejò mọ́ lọ́wọ́ ara wa àlejò mọ́ wa àlejò fẹ́ ràn ara lọ́wọ́ lórí dáadáa ìjọpọ̀ gbọdọ̀ ìjọba tí ń jẹ́ ń tàn pé lẹ́sìn ìwọ́n tó pọ̀lọpọ̀ tó bọ̀ wá ní pé táwọn yẹn ti mọ̀ tó ń jẹ́ kìkà. ọ̀ọ́lẹ́ o jẹ̀mọ́ lòpin bákan náà àdébí náà ti kéré wa gbogbo ẹni wọn kọ́ sí àwọn ìjọ ọ̀gá ọ̀dà wọn lò àdùgbò láwọ̀ yìí àdébí òní ní nínú oṣù mẹ́láàdì ní tó ti níbi ìjọba ìlú kan nífẹ̀ẹ́ wọ́n ní wọ́n wà nínú ọ̀dọ́ kékeré lọ́dọ̀ wọn. àwọn ni wọ́n ń ṣe kọ̀ọ̀kan ọ̀ kọ̀ọ̀kan ọ́ wọ́n ń ṣe tí wọ́n ní kọ̀ọ̀kan ọ́ ìwọ́n wà ní tàwọn ìlú tẹ́lẹ̀rù. tó wá jẹ́ pípẹ́ owó ẹ̀dọ́ kan máa ń da dúró káyìí ẹ̀kú ọdún ládùúgbò yóò kílọ̀kàn bẹ́ẹ̀. kílọ̀kàn bẹ́ẹ̀ ìtìlọ́ọ̀kù rẹ ìjẹ́wọ̀ rẹ ìgbàgbọ́ wọn ń sọdún ìtumọ̀ rẹ̀ kó wọn náà fáwọn sọ lórí ìtumọ̀ rẹ̀. kò sí mújà lọ́wọ́ wọ́n ti màá tọ̀ àdìpọ̀ ọdún tí wọ́n ti wọn ni àdìpọ̀ ọdún tí yín náà tí yín náà ní kò mú wàhálà lọ́wọ́ èmi yóò kọ̀ ọ̀dà dáwájà ń tìlà ṣùgbọ́n bàbá mi pé níjọ́ ọdún wọn ìwọ náà lọ́kọ̀ lọ lé wọn jẹ́ a ah, ẹ̀ nítorí olóko rẹ̀ wọ́n náà lọ́kọ̀ ọ̀bẹ̀ àkílẹ̀ tọ́wọ́ láti ìta tiẹ̀ náà tí wọn náà torí tẹ tí omi torí tẹ náà tó fún wọn nìyẹn. èyí wọ́n ṣèjà bó o pé fún wọn bó o lè pé fún wọn nígbà tiẹ̀ bó o bá ń ṣèyàwó dáná oko ń jẹ fún wọn báwọn náà ń ṣèyàwó tó dáná ní kó jẹ fún yẹn tó jẹun papọ̀ ẹ̀kọ́ ló ń jẹ nígbà yìí ṣùgbọ́n ìtọ́ àti ti yọ ọdún èèwọ̀ nínú ìlànà ìṣe o. ọlọ́ọ̀bà àti ìṣọ̀lá ìwọ̀n ti fọ́jà àwọn àjọ mùsùlùmí ní àgbẹ̀ ẹni títí tọ́jú àwọn ọ̀sọ̀rọ̀ kalẹ̀ báyìí kódà ó náà ti lọ́ra sọ ìmúra sí ẹ̀ka ìsìn àwọn tí wọ́n ní àwọn lọ́dún kan lọ tẹ̀wọ́n mùsùlùmí ẹ̀ka ìgbìnà sí o àlẹ́ mi sọ fún wa pé nínú kéèyàn ní ìsìláàmù rẹ̀ ṣe pọ́ọ̀mù èèyàn ní ìsìláàmù rẹ̀ ṣe òun náà ní kọ́ pa iṣẹ́ ọ̀kan sí o ìdí ọ̀bá ti kan lọ́wọ́ lẹ́sẹ̀ àwọn ajáwọ́ bẹ̀ ni o ọ̀dọ́wọ́ gbogbo mùsùlùmí torí pé ìdáwọn ń ṣe òun ká fún ẹ̀sìn tiwa tó bá ti ká fún ẹ̀sìn tiwa tá nínú ẹ̀sìn ìjọsìn o ìjọsìn o lọ́pàá lọ́jọ́ pé ká lọ́dún bá ẹ̀sìn wa ọdún ẹ̀kọ́ ọ̀sẹ̀ ọ̀kan là ń lónìí jẹ̀mọ́ àti lọ́wọ́ á kí o àwọn tó sì ọdún ìtumọ̀ àwẹ́ náà á lọ yí lọ kí lọ á tó fáwọn èèyàn nígbà káàkiri orílẹ̀ yìí á wàjọ ọdún ilé akọ́jọ náà á tó fẹ́ràn á fáwọn èèyàn á tó torí ìdí eléyìí níta wá ti pè lọ́dún orí wa ti dènà ìlànàmù ètò ọjẹ́ mẹtẹtẹ́lẹ̀ ajẹ́ òun náà ní kí àwa náà wọ́n bá wọn máa àwa náà wọ́n ti jẹ́ tí ó kún wọn lọ́wọ́ lórí ọdún wa torípé ọlọ́wọ́ bá lè jọ láyé ẹ fún ayé lọ́wọ́ lórí ìbẹ̀rù ọlọ́run ẹ má fún ayé lọ́wọ́ lórí ìgbàgbé èyí tí ọ̀rọ̀ awálé sí láwọn ẹlòmíì tí wọ́n rò bá wọn lé sí ìmúwá ọlọ́dún tètè rẹ o òní bẹ́ẹ̀ àti ká Kùránì ní kọ́ bá ní kó o tó ní kó ọ fẹ́ káwọn èèyàn fẹ́ ara yín. Ẹni tó ẹgbẹ́ kẹta fẹ́ ara yín náà ni. Ọlọ́run ìlà ìlẹ́bí tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n ò tó bá ṣe bẹ́ẹ̀. Ó sọnù pátápátá ó pa ẹ̀sìn ẹ̀sìn. Ẹ wọ́n lọ. Ó pa ẹ̀sìn ẹ̀sìn. Torí pé wọ́n fẹ́ máa sọ pé ọbẹ̀ tẹ́tí wọ́n ní lọ́sìn ni. Wọ́n padà sọnù ní o. Ìtò tọ́wọ́ tí wọ́n fẹ́ kọ́ àwa náà sí lòdù jẹ́mọ́ ìṣẹ́lẹ̀ yẹn káńkẹ́ á jáwọ́ kó wọ́n máa lọ ní ètò báwa méjì náà lẹ́jà òkú jẹ a ti gbìyànjú fún akókó ló jà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ń bí kókó tó tó kọ́ fẹ́ yọ òun náà padà já bẹ́ẹ̀ èyí méjì náà padà jọ já bẹ́ẹ̀ àdúgbò sọ pé bí bí òkú ojú kó ẹ̀ka ṣe láyè tó ń tẹ́lẹ̀ bàbá wọn yẹn fẹ́ ó ti lè jù ẹ̀ka ṣe láyè ẹ̀ka ṣe láyè wà á nìyẹn bí òun ò ṣe tó ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní kakọ lọ́wọ́ mọ́ta rẹ̀ jẹ́. dúró lórí ẹ̀sìn rẹ nínú kó dúró lórí ẹ̀sìn rẹ kó wá ká láti ẹ̀sìn rẹ yẹn jẹ́ ló ju wọn الله وسلم وبارك اللهم عد لنا ازواجنا وذرياتنا قوة عين واجعلنا للمتقين اماما اللهم اشف رضانا اللهم اشف رضانا في بيتك وفي مكانك كرامتك يا ارحم الراحمين اللهم كل اموالنا اموات المسلمين في مدارك الحمد والدارية كرامتك يا ارحم الراحمين اللهم ربنا آتنا من لدنك رحمة وإلى من أمرنا رسلا اللهم آمنا في دولتنا دولة نجينا اللهم آمنا في من ولاد عدو اللهم آمنا في بلدنا بلد عدو ومن يراها برحمتك يا أرحم الراحمين برحمتك يا رحمة الراحمين اللهم ربنا آتنا في الدنيا أبنا وفي الآخرة أبنا وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم إلى صلاتكم